kó wọn wẹ̀ nítorí wípé máa láyè tí mo ìdá olùmùsùlùmí ìlà bìfẹ̀lẹ̀ yìí fẹ̀fẹ̀lẹ̀ wò wájú nítorí sẹ́yìn pé èèyàn ní bọ́ lọ́wọ́ kó fara ní mùsùlùmí àti kó ṣe ṣíṣe rẹ̀ ti dọ̀rọ̀ àyàn kọ̀ọ̀kọ̀ ti yọ ìdí tá a fi pè lọ́rọ̀ àyàn fún un ṣùgbọ́n fáwọn èèyàn yòókù sọ́nà kàwé ìwẹ̀ dùmọ̀ọ́ torí ọ̀dà púpọ̀ pé kéèyàn wẹ̀wẹ̀ jùmọ̀ ìwẹ̀ jùmọ̀ àlàwà pé ìwẹ̀ tó ní ṣe pẹ̀lú ọjọ́ jùmọ̀ èèyàn ní ìwẹ̀ lẹ̀ látò ó dìgbà tilẹ̀ bá mọ́ lẹ́yìn ìgbà táwọn ìfàjà rí bá yọ ìgbà náà èèyàn lè wẹ̀wẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé ìtọ́ dáa jù òun náà ní kọjá pé bá a ti ṣe wẹ̀wẹ̀ jùmọ̀ àtúntà ìwẹ̀ tán ńlá gba mọ́síláṣí lọ ìyẹn ni pé ká má wẹ̀ láwẹ̀ eléyìí tí sẹ̀ríà tún fi hàn wá ní kí n sọ́ra ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà àwọn àwẹ̀ eléyìí tí sẹ̀ríà tó ń fẹ́ pé ká máa ṣe. òun náà ni ghuslu al-ihrami bil-hajj aw al-umra ìwẹ̀ táwẹ̀ láti ṣe ihramu ti hajj tàbí umra ọlọ́run bẹ́ẹ̀ ní dáwà ó ṣe hajj ní ọ̀ràn yìí umra náà àrẹ ẹ̀sìn wa ni ní ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ ọ̀ràn yẹn ti ẹ̀yìn umra ẹ̀ka náà nínú ìgbésí ayé wa ẹni tó bá fẹ́ ṣe hajj àbọ̀ fẹ́ ṣe umra wọ́n máa gbé ihram láti miqat nígbà tá a bá dé miqat àyè tá a ti máa gbé ihram àwẹ̀ ìwẹ̀ yìí báyìí sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ eléyìí ń bẹ nínú àwọn ìwẹ̀ tí sẹ̀rí àtiwájú kòrò ká sí torí àwọn olùmọ̀ sẹ̀rí à wọ́n sàlàyé gẹ́gẹ́ bí alimami ibn Qudama rahimahullah nínú sọ̀rọ̀ àwọn al-Mughni ní tó bá ṣẹlẹ̀ yìí pé adé miqat kó lè bá àmọ́ bí wàyẹ̀ ti pàtàkì tó adé miqat àti ẹ̀wà arómi nígbà tá a romi yẹn sáàkà máa lọ náà á bá gbé ìhìrọ́mù wa láì jẹ́ pààwẹ̀ nígbà tá a ti romi wọ́n ní kò sí tó burú bá a bá ti romi ká ti tẹ̀yẹ̀ mọ́ wọ́n ní kò burú tá a bá ti romi ká ti tẹ̀yẹ̀ mọ́ eléyìí ó fi hàn bí ìwà náà ti ṣe pàtàkì tó nínú tó tó kà bí ìwà ti ṣe pàtàkì tó òun náà ni hadithi tó sọ fún wa pé asma bintu umays radiyallahu anha tí í ní ìgbà tí wọ́n ń tẹ̀lé anabi muhammed sallallahu alayhi wa sallam lọ láti lọ sí hajj hajj ìdágbére eléyìí ti ṣe hajj kan ṣoṣo tánàbí ṣe nígbèsè ayé rẹ̀ ìgbà tó dé ní kọ́tù almadina táǹkò ní Dhul Hulayfa táwọn èèyàn mọ̀ sí abiyaru ayi lónìí ní ìgbà tí wọ́n dé ní kọ́tù yẹn ó ṣẹlẹ̀ pé asumawò bímọ ń bẹ̀ ìgbà tí asumawò bímọ òun náà ti ń tẹ̀lé anabi lọ sí hajj anabi sallallahu alayhi wa sallam wà pa láṣẹ ibi kò náà wẹ̀ kò náà wẹ̀ gbogbo ìfra ajẹ́ ike ìwẹ̀ yìí ó pàtàkì púpọ̀ tó ń ti pé ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ anábìnrin kò náà wẹ̀wẹ̀ al-ihram eléyìí tó túmọ̀ sí pé kò yọ ẹni tí ń sìn nǹkan sùn sílẹ̀ kò sì yọ ẹni tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ sílẹ̀ kò yọ ẹni kankan sílẹ̀ nínú àwọn àwẹ̀ eléyìí jẹ́ Islam tó tún ní ká wẹ̀ tí kì í sọ̀rọ̀ àyàn òun náà ni ghuslu eléyìí túmọ̀ sí wípé tí ọba wa tí ò bá wá wẹ̀ eléyìí kò dí lọ́wọ́ kò dí lọ́wọ́ pé kọ́sàlù àlá kó náà kópa nínú sọ̀látul jánásà bó tilẹ̀ jẹ́ pé ètò fi sílẹ̀ láàdá ni láàdá ló fi sílẹ̀ fúnra rẹ̀ eléyìí tí kò mójútó àti sọ pé kò wọ́n gbà. bákan náà akramakumullah ẹni tó ṣe pé ó ti ń ṣe wèrè ó ti ń ṣe wèrè bọ̀ látẹ̀yìn ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ọ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá wò sàn afẹ́pẹ́kọ́ wẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ ní ìgbà tó wà nípò ẹni tí kò ní làákà yẹn ìsìláàmù wa afẹ́kọ́ wẹ̀ ní ìsìn ìbáyìí. bákan náà sọ́nà fún mi lọ ẹni tó dákú tó tají ó dákú ó tají afẹ́pẹ́kọ́ wẹ̀ nínú àwọn àwẹ̀ tí ṣẹ̀ríà tọ́ka sí pé ó ṣùgbọ́n tó ṣe pé sọ́nà èèyàn fẹ́ wọ̀ ló <laughs> mẹ́kà mẹ́kà ìṣeré mẹ́kà ìṣeré nítorí pé kọ̀dà bí gbogbo ìlú yòókù mẹ́kà lélẹ́ yìí báyìí ìlú àmàlẹ́ ìlú àbọ̀wọ̀ ìlú tó ṣe pé náà ló bàbá wa fi kàábẹ̀ ìbẹ̀ lọ́n ló fi kàábẹ̀ inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi-Bakkata mubarakan so ọlọ́run ilé alákọ̀ọ́kọ́ tó ń gbé kalẹ̀ fáwọn èèyàn láti jọ́sìn òun náà ti ń bẹ ní mẹ́kà mẹ́kà yẹn àárín gbogbo mẹ́kà ló ń jẹ bẹ́ẹ̀ mẹ́kà sì rí yẹn ìdodo ayé ni òun lọ ga fún gbogbo òlu ilé ayé yòókù ọba àgbà bẹ́ẹ̀ ọba àmọ́ gbà bẹ́ẹ̀ òun lọ ga fún gbogbo òlu ilé ayé yòókù torí pé ọlọ́run ẹlẹ́dàá wa kò ní Ummul Qura litunzira Ummul Qura wa man hawlaha ọlọ́run sọ Al-Qur'ani kalẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó yà àti gbogbo ẹni tí ń gbé àwọn àlú yòókù bẹ́ẹ̀ lọ́lọ́run ànábì Muhammad sallallahu alaihi wasallam láti Mẹ́kà tí í ṣe ìdodo lé ayé sí gbogbo àgbáńlá bákan náà ìwẹ̀ tá a tún wẹ̀ nígbà tá a bá tún fẹ́ báyàwó wa lò lẹ́ẹ̀kan sí àti bá lò lákọ̀ọ́kọ́ àti wọ́n fẹ́ padà bá lò ká lọ wẹ̀ ṣáájú ká tó tún bá lò eléyìí wọ́n tún bẹ́ẹ̀ nínú wẹ̀ tí ṣẹ̀ríà tó ní wẹ̀ àmọ́ tí kì í sọ̀ràn bákan tó bá ṣe pé èèyàn lèèyàn gbé ọ̀sẹ̀ bọ káfìrí lèèyàn gbé sínú sàárè bí ọ̀sẹ̀ bọ gbé káfìrí sínú sàárè ìsìláàmù fẹ́kẹ̀ wẹ̀ kí ara ní òun kí mùsùlùmí wọn máa gbé káfìrí sínú sàárè ó dàbí bí kí káfìrí yẹn kọjú bàbá àbíyá rẹ̀ kọjú kí bàbá àbíyá rẹ̀ yẹn àràwọn ẹlẹ́sìn wọn tí wọ́n jọ ń ṣẹ̀sìn kan náà tí wọ́n ta ayan rẹ̀ palẹ̀ rẹ̀ máa gbé kó lẹ́kọ̀ọ́ mọ́ bàbá àrùn ìwọ wa jẹ́ni tó jẹ́ pé mùsùlùmí nìwọ kò sẹ́ni tó burúkú gbé kó gbé sínú kòtò kẹsì bó mọ́lẹ̀ kọ́mọ́ bá máa dó àwọn èèyàn subhanallah tọ́ba tí wàá ti fẹ́ tán ìwọ́tọ̀ jẹ́ mùsùlùmí yẹn òfin ọlọ́run tó wá dá lórí pé afẹ́fẹ́ kí ìwà náà wẹ̀ ilé ìjọba. ǹjẹ́ sáré wa máa wẹ̀ ṣé àwọn àwẹ̀ ní ìhòòhò ni àbí ibi táwọn èèyàn ti rí wa láti dúró mọ̀ àbí ibi táwọn èèyàn ti ní rí wa. ọ̀ràn yẹn ló jẹ́ o téèyàn fẹ́ wẹ̀ kó bora rẹ̀ láti rí o kọ́ wẹ̀ níbi tẹ́nìkan kan ti ní rí o. ìhòhò rẹ wọ́n púpọ̀ ìhòhò rẹ ọ̀wọ́n púpọ̀ wọ́n sọ ìhòhò rẹ bí n tó sì pé tajà tẹ àmà rẹ kìí sọkọ rẹ kí ni wọ́n fẹ́ mọ ìhòhò rẹ sí. àti bá a ṣe rí táwọn èèyàn ń fi àgbọ̀ tí wọ́n fi ń sọgbọ́n láyè ní sọgbọ́n òun gbogbo òdi wọn náà ni wọ́n gbogbo òdi wọn gbogbo tán rẹ̀ síta kódà púpọ̀ nínú àwọn ọ̀dọ́ ni wọ́n fi ṣòkòtò wọ́n fi gèzè ìdínà gbogbo bàrà bàrà tí wọ́n yọ ọ̀tà ẹ wàá máa wò pátá tọwọ́ sísàlẹ̀ ṣòkòtò ẹ máa wò pátá tọwọ́ sísàlẹ̀ ṣòkòtò wọ́n ló gé làwọn fi ń pè ẹni tí arú rẹ̀ kò lè dá ma á àdúpẹ́ fọlọ́ tọ́lọ́ wọn kò dé ká máa bí wọ́n fi ń ṣe wèrè ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kọ́ mọ́ pàwádà ẹ̀yin ọmọdé ń bẹ́ẹ̀ lẹ́mú ìwà burúkú tẹ́ ẹ bá rú rẹ̀ lọ́dọ̀ àwọn bàbá yín àbí bàbá bàbá yín lẹ́ bá yín bí wọ́n bá wọ ṣòkòtò wọn ní ṣòkòtò rẹ̀ dá yín á à irú àtúkọ́ làjú wọn ni kí ló dé tó fi jẹ́ pé n tó wúlò ẹ̀yin ò rí gbà lọ́dọ̀ àwọn òyìnbó gbogbo àwọn àríkì gbogbo àwọn aráàlú gbogbo àwọn ará ilẹ̀ yín gbà lọ́dọ̀ wọn bọ́ọ̀lù ọ̀lú òyìnbó náà àwọn ọmọ tó bá tó wọ ṣòkòtò orí tí wọ́n wọ̀ fún àti ṣòkòtò gẹ̀ẹ́sì dì wọn àwọn ọmọ òfò ni àwọn ọmọ kọ́ ọmọ tó ti ya gara wa àwọn ọmọ kò ní sàlùbáríkà tẹ́lu wọn lọ́wọ́ á gbọ́ pé wọ́n ti sẹ́ńbi irú wọn lọ gbọ́ pé wọ́n ti sẹ́ni wọ́n ṣe kọ̀ǹpútà irú wọn lọ gbọ́ pé wọ́n ti sẹ́ni ṣe báyìrò lásán tí wọ́n fi wá jẹ́ pé gbogbo àwọn àwà tí sọ ní ìdánwò òfò ìwọ̀n wọ́n fún yín lọ lọ tẹ́kọ́ mọ́ gbogbo kò sí tó ń ṣe dà torí délé á gbé ìhòòhò wa pamọ́ wọ́n ọmọbìnrin náà kọ́ fẹ́ kí gbogbo ara rẹ ló ti fi pàtẹ tán tọkọ náà tó bá ti fẹ́ ni lórí pọ́ bá ní pàrin òhò wọ́n dájú pé kò ní fojú rẹ̀ wò wá láéláé torí ojú ọmọ ta ni ó fi máa wò wá ojú ọmọ burúkú ni ó fi máa wò wá débò ni wọ́n bọ́ tí mo fi fẹ́ ọ wà láìní láàárín yìí báyìí wọ́n jáde jáde èkejì ajá yìí bẹ́ẹ̀ ni òun náà rí wí torí pé ipò bá òkè ṣe ipò dà bó tilẹ̀ jẹ́ pé náà gbádùn òun náà gbádùn nígbà tó wá rí pé òwò ní rìn orí fóònù náà àrùn òwò ni kí á ló wù ọ kí ló wù ọ lórí lára rẹ̀ tó fi wá lọ fẹ́ tó fi jẹ́ pé ètò ti bọ́ òwò ló wù ọ. irú ọ̀nà àwọn àfi búrẹ́dì tí wọ́n kó sínú ọ̀rà àti èyí tí wọ́n ti sílẹ̀ tí wọ́n bá ní ọmú kan nú ẹ̀ wọ́n dájú pé ìtọ́wà náà ọ̀rá ló mọ̀ èyí tí a ti ọ́ tóbi wá jẹ́ pẹ́ni tí ń rí òwò lórí fẹ́ wọn náà gan ọ̀gbádùn torí ro ẹyẹlẹyẹ wọ́tọ̀ ẹni tí ọ̀gbádùn ní kọlu ẹni tí ọ̀gbádùn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mọ́ tá a bá fẹ́ wẹ̀ a gbọ́dọ̀ wẹ̀ níbi tẹ́nìkan ti ní rí wa a gbọ́dọ̀ wẹ̀ níbi tí wọ́n ti máa rí hòhò wa a gbọ́dọ̀ wẹ̀ níbi tí wọ́n ti máa rí hòhò wa a ní gbogbo ọ̀nà kọ́nà lórí gun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ àti lókè rẹ̀ ká má ti sẹ́ni tó ṣe pé yọ́ máa wẹ̀ níbi tó ṣe pé àwọn èèyàn ti máa wò wá ránṣẹ́ tí wọ́n ti máa wo ìwòwò wa ránṣẹ́ nítorí pé wíwẹ̀ níbi tí wọ́n ti máa wò wá ránṣẹ́ kò pè wá lọ́mọ rẹ̀ kò sì pè wá lẹ́ni tó ṣe pé ọmọ ìyá ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwọn àyè tán ti máa wẹ̀ aṣọ lásán lẹ́kàn lè tí wọ́n gáwó wọ́n gáwó aṣọ wọ́n sì máa wẹ̀ mẹ́ wọ́n máa dá lásán fẹ́ni tí ó kù tí ó rí hóhó àwọn kò sí ní ẹni táwọn ó gbé ara sí ta ló ní kí ẹ máa ṣe bá sọ́lọ́ náà ló ní ẹni tó kù tí ó rí sí láti kò gbé sì di ara yìí bẹ́ẹ̀ náà ni nínú àwọn àṣà àṣàkáṣà náà ní kí ara àwọn bàbá bàbá wọn pa wọn pa kájà sọnù wọn pa iná wọn máa wò lábọ̀ rẹ̀ la hawla wala quwwata illa billah agbọ́dọ̀ bọ ìhòòhò wa jama ìwẹ̀ tá a bá fẹ́ wẹ̀ kárí pébi tá a ti fẹ́ wẹ̀ nǹkan ojú ẹnìkan tó bẹ́ẹ̀ ojú ẹnìkan tó bẹ́ẹ̀ ìwà ti táwọn ọ̀wẹ̀ ní àárín agboolé wa táwọn ọ̀wẹ̀ láàárín agboolé wa pílẹ̀ kúkú ti sú oníkálukú ti sùn ilẹ̀ ti sú oníkálukú ti sùn eléyìí ò tó nítorí pé àárín ta tó ń ti ń wẹ̀ tí wọ́n wò pé ilẹ̀ ti sú oníkálukú ti sùn báyìí ti yọ sólà yọ gbọ́ ó lè bẹ́ẹ̀ nulẹ̀ àwọn jẹ́ ọmọ afárá tiẹ̀ ti sinimá táwọn ti máa wọ aago fún ọ ó ti tó àsìkò tó ọmọ wẹ̀ tí wọ́n máa yọjú wọ̀ gbogbo òdì rẹ̀ làwọn máa wò la hawla wala quwwata illa billah èèyàn abúlé yìí náà rẹ nìyẹn o ke yọjú wò di oúnjẹ o ó dájú pé èèyàn abú ni bó tilẹ̀ jẹ́ pé èèyàn náà tí ó wọ a ẹni láàbí kan ò ní lè yọjú wò wá ẹnì kan ò ní lè wò ò ní lè wò ó wá ránṣẹ́ ṣùgbọ́n tó bá ti kébi táǹtì ń wẹ̀ jàmà ọba jẹ́bi táṣìlì rẹ̀ bò tọ́jẹ́ bi tí wọ́n bò dáadáa tó nílẹ̀kùn tó ṣe kó tá a bá ti pàdé kò sí wò kan lára rẹ̀ kò sì sí kọ̀rọ̀ kan lára rẹ̀ tẹ́nìkan lè máa yọjú wò wá kò sí ní tó burú kọ́ ọ̀wẹ̀ lẹ́ni tó bọ́ gbogbo aṣọ rẹ̀ lẹ́ńbẹ̀ kò sí ní tó burú kọ́ ọ̀wẹ̀ kọjá ní tó bọ́ gbogbo aṣọ rẹ̀ lẹ́ńbẹ̀ ó tilẹ̀ jẹ́ pé tó bá wẹ̀ ńbẹ̀ náà tọba tí wọn sàn kàmájì kò sí tó burú mbẹ tọba wẹ níbi tó ti fẹni kò tí rí ọtọ sàn kàmájì kò sí tó burú mbẹ ṣùgbọ́n kì í ṣọ́ra ẹ tọba wẹ níbi tẹni kò tí ní rí ọ nílé ìwẹ̀ tó tilẹ̀ kàmájì tẹni kò tí ní rí ọ bọ gbogbo aṣọ rẹ lẹ kò sí tó burú mbẹ tọba ti sàn kàmájì náà mẹ kò sí tó burú mbẹ bó tilẹ̀ jẹ́ kó fìyàn ọlọ́run ọba wa ó dá lórí pé tẹ́ǹ bá ń ti ń wẹ̀ níbi tó ti fẹni kò tí rí yín rárá rárá òfin ọlọ́run dá lórí pé ọtọ́ sí yín kẹ bọ wọn wẹ̀ tàǹbà ń wẹ̀ kò sí tó burú kò sí tó burú kọjá yìí awọ ìwẹ̀ yìí lẹ́ni tí da omi sára lẹ́ẹ̀kan àbá da sára lẹ́ẹ̀mejì àbá da sára kátàkiri omi ń kọ́ gbogbo ara wa ọ̀kàrí gbogbo ara wa bó tilẹ̀ jẹ́ pé ló fi ní lọ́kàn balẹ̀ jù bàbá báyàwó wa lò abalò lẹ́ẹ̀kan àjẹpá awẹ̀ lẹ́ẹ̀kan tí àbá àbọ̀bà lọ lẹ́ẹ̀mẹrin àbí ti bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan náà lọ́jọ́ kan náà kò sí ní tó burúkọ wẹ̀wẹ̀ ẹ̀yọ̀kan ìwẹ̀ ẹ̀yọ̀kan ti gbé gbogbo bíbá lò eléyìí jẹ́ ìdẹ̀kùn eléyìí tó wà ní òfin Islam àní pé nítorí pé ẹ̀ máa ń lọ báyàwó rẹ lò láàrin ìgbà tí à ń bára yín lò yìí ìwẹ̀ márùn lọ́wọ́ àwẹ̀ rárá o ìwẹ̀ ẹ̀yọ̀kan náà ti tó gẹ́gẹ́ bó ti wá nínú a máa bá àwọn ìyàwó rẹ̀ lò yóò bá gbogbo wọn tó bá bẹ́lẹ̀ yìí lò kí wọ́n tún lọ bẹ́lẹ̀ yìí lò tún lọ bẹ́lẹ̀ yìí lò ìwẹ̀ ẹ̀yọ̀ kan ni ó sì wẹ̀ oníbàwò nù agbára tó náà fún ànábì sallallahu alaihi wasallam ọ̀tá yọ agbára tó fún ọkọ̀ kan náà wà kúrò tù eléyìí jẹba bó tilẹ̀ jẹ́ pé tó náà bá kó tiwa náà lálùjánnà kọ́ náà má ti ọkọ rẹ̀ bá lò ìgbà tí ọkọ rẹ̀ bá lò a ti mọ̀ pé èèyàn ti jẹ gbèsè àsìkò tí èèyàn wá jẹ gbèsè wẹ̀ jánábà yìí báyìí kó tó di pé èèyàn wẹ̀wẹ̀ jánábà ẹni nǹkan oṣù bá dé nǹkan oṣù dé ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹrin ìjọ nǹkan oṣù bá o wípé ìwẹ̀ tó ń jẹ gbèsè ti pé méjì báyìí eléyìí tó ṣe é pé òun lọ tẹ̀lé jánábà a jẹ́ pé ìwẹ̀ méjì yìí báyìí ńlọ́jọ́ yẹn lórí wa ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run ọba wa a lè wẹ̀ ìwẹ̀ ẹyọ kan a lè wẹ̀ ìwẹ̀ ẹyọ kan pẹ̀lú àníyàn pé jánábà àti haibu là ń wẹ̀ ìwẹ̀ ẹyọ kan àmì ẹ̀dà níyàn méjì pé wọ́n ọlọ́run mo fẹ́ wẹ̀ ìwẹ̀ jánábà àti haibu ọlọ́run ọba ó sì gbà ìwẹ̀ ẹyọ kan yóò gbà dípò ìwẹ̀ méjì eléyìí tọ́jọ́ yẹn lórí wa bákan náà èèyàn lè jẹ́ pé jánàbà ń bẹ lára rẹ̀ kọjọ́ ó sì jọjọ́ ọdúnmọ́ jánàbà ń bẹ lára kọjọ́ ó sì jọjọ́ èèyàn wẹ̀ ìwẹ̀ ẹ̀yọ̀kan pẹ̀lú àníyàn pé wọ́n lọ jánàbà àti tìjúmọ́ àni mo fẹ́ wẹ̀ jánàbà àti mo fẹ́ wẹ̀ ọlọ́run ọba ó sì gbà fún yàn dípò ìwẹ̀ méjèèjì ìwẹ̀ ẹ̀yọ̀kan ọlọ́run ọba dípò ìwẹ̀ méjèèjì wa àjẹ́ pé ìkẹ́ ọlọ́run ọba lè o a ọ̀dà nípa ẹ̀sìn gbogbo ètò ọmọ àti wàhálà tó ọmọ dára rẹ̀ láàmú tó sì jẹ kọ́nà àbáyọ wà ìrọ̀rùn wà léyìí tó ṣe pé ọlọ́run ọba ti fi sílẹ̀ fún wa ó yẹ kéwì pẹ̀lú rẹ̀ náà kájà àǹfààní rẹ̀ eléyìí nínú ṣẹ̀ríà orúkọ rẹ̀ ní at-tadakhulu fil ibadat at-tadakhulu fil òfin tó ti gbèrò al-imam ibn Rajab nínú tírà àwọn al-qawaid wọ́n tọ́ka sí pé idha ijtama'at ibadatan min ولم تكن إحداهما تفعل على سبيل القضاء دخلت إحداهما في الأخرى غالبا أي بخلاف باب الكفارات وانتي اسم كنا بعد قادي جوتين أيو كنا قادي ما أقول مجي وليسي كنا سنوا كيبا في أفجوه يوى جانبا أتوى حيث يوى نمجيج يوى جانبا أتوى جمع يوى نمجيج أو كان نوع تجبتي أو كان نوع تجبتي ọ̀kan nínú wọn ó ti tó láti gbé méjèèjì lópin ìgbà tí ọba ti jẹ́ pé kàfàrà ni lópin ìgbà tó kan nínú ọba ti jẹ́ gbèsè ọ̀kan nínú wọn ó ti tó fún kejì lópin ìgbà tí ọba ti jẹ́ kàfàrà kàfàrà ìwọ̀nù ara wọn kàfàrà ìwọ̀nù ara wọn láti ju ẹni ìsàkúrọ̀ ọ̀kùnmùlá èèyàn ti dírẹ́fà torí pé kàfàrà òye ó lè má yẹ lómi èèyàn ti dírẹ́fà èèyàn ti dírẹ́fà ọlọ́run á ní ó fi mọ́tò ó fi pààyàn wọ́n wa mọ́tò wà kú wa àwọn èèyàn tó wà nù mọ́tò èèyàn márùn kú nù wa èèyàn márùn tó kú nínú mọ́tò yẹn so eléyìí ti sọ di ọ̀ràn yẹn lórí rẹ̀ yàtọ̀ sí owó ẹ̀mí tí ó san ike yóò san kàfàrà ẹ̀mí wọn yóò ṣe ìtàn lórí ẹ̀mí wọn kọ́ bọ́kùn lọ́rùn ẹrú àbí kó kẹ́nu rọ́ṣẹ̀sì fọlọ́ fóṣù méjì gbáko lórí èèyàn kọ̀ọ̀kan oṣù méjì láì oṣù méjì gbáko yìí báyìí èèyàn márùn ló ti pa ní. ṣé tó bá ti gba oṣù méjì gbáko kò ti tó fáwọn márùn rárá o eléyìí wọnú ara wọn eléyìí wọnú ara wọn torí àwọn ti sọ nínú òfin ṣẹlẹ̀ àìsè márùn qa'idatin illa wala istisna ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin kẹrí yẹn wọ́n máa ní àyọkúrò àyọkúrò ti pé ẹ̀sìn lè wọnú ẹ̀sìn òun náà lè léyìí pé kàfàrà kọ̀ wọnú rẹ̀. bákan náà kò sí ìyàtọ̀ láàrin ìwẹ̀ tọkùnrin ọwẹ́ àti tóbìnrin ọwẹ́ o ọkùnrin àti obìnrin bákan náà nìwẹ̀ wọn kò sí yàtọ̀ láàrin rẹ̀ ṣùgbọ́n obìnrin tí yọ wẹ̀ tó bá jẹ́ pé wẹ̀ jánàbà lọ fẹ́ wẹ̀ àbí ìwẹ̀ háyò lópin bá ti pé irun rẹ̀ ń bẹ lọ́nà tó ṣe pé omi fi lè dé ìsàlórí rẹ̀ kò sí nǹkan kan tó lè mú tú irun orí yẹn àmọ́ tó bá pé irun rẹ̀ ń bẹ lọ́nà tó jẹ́ pé yóò di omi lọ́nà láti dé ìsàlórí rẹ̀ yóò tú irun orí gbogbo ibi tó kó mi lára àrùn àti lára orí rẹ̀ torí ẹ̀ rọ́bà àtòwú ọlọ́run ara yẹn lọ́wọ́ ẹ̀ tù nígbà tó bá fẹ́ wọ̀ jánaba àbí wẹ̀ àbí ti ẹ̀jẹ̀ bímọ. nínú àwọn nǹkan tí a ti ṣàlàyé síwájú kára ara wa létí díẹ̀ nínú àlàyé àti nínú àwọn tá a pè àwọn wà tó jẹ́ torí pé àdìpé bẹ́ẹ̀ là nàbà Muhammad sallallahu alaihi wa sallam máa ṣe ó sì yẹ káwa náà ká mójútó lánàá rẹ̀ nínú àwọn nǹkan wọ̀nyí ni pé ká sàlù àná síwájú ká tó wẹ̀ ká sì tààbà síwájú ká tó wẹ̀ ká sì rí i pé a fi omi a fi ya irun orí wa lẹ́ẹ̀mẹ́ta kó tó di pé a dání sórí wa lẹ́ẹ̀mẹ́ta sọ́nà ni ká sì tún rí i pé a dání sí àwọn ara wa náà lẹ́ẹ̀mẹ́ta àwọn oríkì ara wa náà a fọ̀ wọ́n lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta bákan náà ká rí i pé apá ọ̀tún là ń fọ̀ síwájú apá òsì gbogbo eléyìí ń bẹnu tọ́ ẹ̀ ká mójútó nínú àwọn súnà ìwẹ̀. bákan náà súnà tó fi hàn wá ibi tá a bá fẹ́ wẹ̀ ká má sì lo omi tó pọ̀ kọ́ má ju omi àgé kàwé kọjá pé afẹ́wẹ̀ wẹ̀ gánàbà ni òkú la afẹ́wẹ̀ ni bóyá nǹkan gba ìsìláàmù ni bóyá ìwẹ̀ nǹkan sùn ni bóyá ìwẹ̀ ìbímọ ni kọ́ má ju bíi sọ́ọ̀rù lọ sọ́ọ̀rù náà la pè ní mọ́tò mẹ́rin ìyẹn ni pé bí omi àgé kan àbí kọ́ra ju omi àgé kan lọ díẹ̀ tó bá ti dín síbẹ̀ kò sí tó burú mbẹ tí bùkátà bá mú akókò fomi kún kò sí tó burú mbẹ lókun ìgbà tó bá ṣe é pé àkà máa lomi nílòkulò nítorí lílomi nílòkulò kò sí nínú tẹsán islam tó fi kọ́ wa torí pé à ń sàlùwàlá à ń wẹ̀ kò gbọ́dọ̀ bí pé ká lomi nílòkulò akramakumullah àwọn lomi ìdí àti máa pọnmi sí wọn máa fomi ṣòfò nígbà tí wọn bá wẹ̀ á ẹ̀rọ ọlọ́run ọba ọgbọn ó lè gbé omi bọ́kẹ́tì àrísòro nínú bá a ti fi rómi ká máa wá lómi lòkulò ọlọ́run ọba ọ̀fẹ́ ká máa lómi lòkulò ẹlòmíì yóò sì jẹ́ pé omi ẹnu ẹ̀rọ iná lómi ti ń lò tá a bá ní ká kó omi tó lò láti fi ṣàlùwàlá jọ ẹ rí i pé yóò domi bọ́kẹ́tì kan àbọ̀ lọ ìwọ nìkan bó o ti sí ẹ̀rọ yìí lẹ̀ so ìlòkulò ni wọ́n ń pe léyìí ọlọ́run ọba òṣìṣẹ́ ká máa lómi lòkulò amóòtú bá ti tọ́ bá fẹ́ wẹ̀ ẹlòmíì ó sì omi lẹ́nu lẹ́nu atẹ́ àwọn èèyàn ti máa ń bẹ́ńtò sí wọn pé ah, ta ni ń da mí báyìí yóò máa kó náà ní ìwọ owó wọ́n ń lòkulò nìyẹn wọ́n máa pè mí ń lòkulò kì í sèmi náà ní ìwọ ń lò kúlò so torí délé yìí ká mójútó omi ò sí nínú tó yẹ ká máa lò ní lò kúlò. ọwọ́ látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu qala kana an-nabiy sallallahu alayhi wa sallam يغسل أو كان يغتسل بالصاع إلى خمسة أمداد ويتوضأ بالمد متفق عليه ولا النبي محمد صلى الله عليه وآله وسلم ومن مدمان إلى من فين وي أبي مدمان ìgbà mi àbí múdù márùn nígbà mi ànábì sì máa ṣe àlùwàlá pẹ̀lú omi múdù kan àti sàlàyé múdù ṣáájú ìyẹn ni pé bíi kọ́pù kan kọ́pù abọ́dé kan tí ò tóbi jù tí ò kéré jù alimami Bukhari àti Muslim ló gbà wá àwọn ilé ìgbẹ́ wa àwọn ilé ìgbẹ́ wa tá à ń ti ń yàgbẹ́ a kórìíra kó jẹ́ pé bẹ́ẹ̀ láti máa wẹ̀ pàápàá jùlọ tó bá rí pàrọ̀ yàgbẹ́ ń bẹ̀ à ń tọ́ ọbẹ̀ gbogbo ẹ̀ yọ kò sì sí bá ṣe wà ń bẹ̀ tí ò ní bí kí ìròyìnròyìn ọmọ àdá wa láàmú ìròyìnròyìn ọmọ àdá wa láàmú ṣé èsì pé ìtọ́ ti ta sí mi la ṣé èsì pé ìtọ́ ti ta sómi tí mo ń lò ṣé èsì yìí pé ẹ̀gbin ti bọ́ sínú omi yìí báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bákan náà kò tọ́ lábẹ́ òfin ọlọ́run o ká máa tọ̀ sí àyè kan kó jẹ́ pé ibi tá ń tọ̀ sí náà láti wẹ̀ ibi tá ń tọ̀ sí kó má jẹ́ pé bẹ́ẹ̀ láti máa wẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí àti àwọn nǹkan míì eléyìí tó fi ṣẹ̀rí o torí dáadáa tèmi àti oore tó wá wà ń bẹ̀ òun náà nìkan pẹ̀lú rẹ̀ ká tẹ̀lé ọlọ́run bá kó forí ṣẹ̀rí àkọsíṣe wa kó ṣe wá lọ́kàn nínú ẹni tí gbọ́ tí sì tẹ̀lé. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn ọgbà náà adúpẹ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ wa kọ́lọ́n jẹ́ kí adúpẹ́ ní orí dáadáa àríkọ́rọ̀ wọn ti bá aṣọ látàárọ̀ ni àríkọ́rọ̀ tó ti tóbi ni tó níye lórí bọ̀ fún gẹ́gẹ́ bí àpèjúwe wọn mẹ́nu bà lẹ́ẹ̀kan wípé tí èèyàn bá bá wọn gbé òkú kèfèrí sínú sàárè tó fẹ́ jẹ́ amẹ́nu ni pé kọ́ mọ́sí wọn gbọ́ kò dìmọ́wọ́ wọn sọ pé kọ́ ọmọ lọ bá wọn gbé gbogbo òkú kèfèrí sínú sàárè o torí pé lómìn àgbọ́yé ọ̀rọ̀ tiẹ̀ alágbọ́yípo ni láti lè fi ṣàtakò ètí ẹ̀ ń jẹ́ wa ní pé tó kápẹ́rú ẹni bá jẹ́ pé bàbá rẹ̀ àbí màmá rẹ̀ lọ́fọ̀ síbẹ̀ tí wọ́n wá ara àwọn èèyàn wọn tí wọ́n lè bá palẹ̀ òkú yẹn mọ́ níṣẹ́ tí ó fi wá dóorun lẹ̀ ládùúgbò tó ó lè ṣèrànlọ́wọ́ láti gbé sí inú sàárè síwájú kó tó lọ rí ìwẹ̀ ìwẹ̀ gbogbo òkú kèfèrí yẹn sínú sàárè ètí ẹ̀ sọ fún ọ nìyẹn àgbègbè bí a bá sọ̀rọ̀ tí yóò bá yé pé nọ́mbà àwọn olùmọ̀ wa 0244 wọ́n ṣàlàyé ẹ̀fọ́n tí ò ní sí wàhálà ń sẹ́ẹ̀dì ó jẹ́ pé tò àwọn àmà gbé ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ káàkiri kọ́ lọ́wọ́ sọ wa níbi eléyìí bákan náà mẹ́nubà fún wa nígbà tí ẹ̀ ṣàlàyé fún wa níwẹ̀ abẹ́ bèrè pé tò ní ìsìn irú obìnrin tó jẹ́ pé òun àtọkọ rẹ̀ wọ́n jọ ní àjọṣe papọ̀ nígbà wọ́n jọ lájọṣe papọ̀ tán bàtí táàmù tán dìde pé káwọn lọ múra láti wọ jẹ́nàbà ọlọ́sìn kárakọjọ pómìnrin yẹn lóyún sínú bẹ́ẹ̀ ni ara ń tó fi wá bímọ so ṣé gbà tó náà bá bímọ tán tó yẹ bímọ bá dá ṣé wẹ̀ méjì lòun náà fi àníyàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí yàtọ̀ láàrin rẹ̀ àtẹni tí ẹ̀jẹ̀ ń kan sùdé fún ẹni tẹ́jẹ̀ bímọ tọkọlu ti jáná tọkọlu jáná bá fún un náà ìwẹ̀ méjì tí ọwọ́ ẹ̀. tó alhamdulilayi bákan náà a máa fi wéèrè pé tó ẹ̀mẹ́ ẹnu báyìí pé alẹ́wẹ̀ alẹ́ sí tàyámọ̀ tá a bá rí omi afẹ́bàlẹ̀ pé àbẹ́lẹ́ bá a ṣàlàyé bá a ṣe tàyámọ̀ yẹn tí ò ní gbàṣù rárá. àlàyé rẹ̀ ń bọ̀. inshallah so gẹ́gẹ́ bí andá sọ ìkan tí ọba yé wa táwọn olùmọ̀ bá sọ kẹjá ká pè wọ́n sórí nọ́mbà ìfáǹfààní tí ọba ní nọ́mbà wọn lọ́wọ́ oní ọlọ́ba zero eight zero three two eight five zero four six six lẹ́ẹ̀kan sí zero eight zero three two eight five zero four six six torí ká ń bà jẹ́ ẹni tí yóò kàn máa gbé ọ̀rọ̀ káàkiri bí ẹni tí nǹkan kan òye ẹja pé wọn ká béèrè ní tí ò bá yé wa àdégé ká farabalẹ̀ wọn gbọ́ ọ̀rọ̀ kó lè bá yé wa ti dáadáa ìgbà aládùúró sí ẹ jẹ́ àpàdé àwọn olùrànwádé bí àsìkò yìí ní ọ̀làkọ́lọ́sọ̀wájú ọ̀làlọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh